èmi ìyá Mohbad promise ọlájìméjì emmanuel ayọ̀bámi mi ò kú o mo wà láyé mo wà láyé ṣùgbọ́n ta ló gbàdúrà ẹ kí ni ọmọ kó jo kó a máa sọ̀rọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá kò sí nǹkan kan tí mo mọ̀ o ṣùgbọ́n mo mọ̀ yí pé ẹni tó bá pa ọmọ mi ọmọ mi ikú ẹ̀ ò ti ọwọ́ ọlọ́run wá ènìyàn ló pa ọmọ mi ẹni tó bá pa ọmọ mi inú ilé ò ní inú ilé ẹ̀ máa gbóná ogun máa jà á ọ̀fọ̀ máa ṣẹ́ ògo ọmọ wọn nínú ìdílé wọn bó ṣe máa wọ mí nìyẹn o àtẹni tó pa àtọmọ ẹ̀ torí wọ́n dá mi lóró mi ò kú mo wà láyé o ṣùgbọ́n kò lẹ́tọ̀ọ́ kí n máa sọ̀rọ̀ kí n mo fẹ́ sọ nípa ọmọ mi kí ni mo fẹ́ sọ ṣùgbọ́n mo mọ kọ́kọ́ tí mo fẹ́ sọ pé láti ayé náírà ni mo ti mọ ọmọ mi ò ní o ọkọ ọmọ mi ò balẹ̀ gbogbo ìgbà tí wọ́n parọ́ oríṣiríṣi mọ́ mi ò lè sọ̀rọ̀ torí wọ́n fún mi lágbára láti sọ̀rọ̀ mo béèrè lọ́wọ́ ọmọ mi pé kí ló ṣẹlẹ̀ mo sì pe ọmọ mi ní àárọ̀ ó fún mi lówó pé kí n lọ sí hospital hospital yẹn ni mo ti pé ló ní mọ́mì nǹkan máa ń ṣẹlẹ̀ ìgbà tí wọ́n wá mú tọ́rọ̀ ṣẹlẹ̀ kò sí ń bẹ́ẹ̀ o studio ló wà tó lọ kọrin ṣùgbọ́n gbà tó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ní ló sáré wá mo wá bí pé kí ló ṣẹlẹ̀ gan kó ṣàlàyé mi ni mo bí ẹ èmi láyé ẹ mi dẹ̀ lọ́rùn ẹ̀ ó ní mọ́mì kan tóun mọ̀ pé òun wá láti inú sùn kọ́ gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ lòun ṣe wá ó ní ó ṣàkọ́ àwọn lọ ó ní ṣùgbọ́n omi náà fún òun tóun mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sóun mọ́ ó ní omi náà fún òun mọ́ tóun mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mọ́ ìgbà yẹn mo ti kò sí ìgbà yẹn ni mo ti kò sí ẹ gbà mí mo dúró kò sí bí a bá máa sákiri ní èmi àtọmọ mi ó ti kú ó rí mi èmi ò rí a máa máa sákiri ní kò lè sùn ìbẹ̀rù ìfòyà yìí promise fi kú hmm. àyà jíjá ti pọ̀ jù tó bá yẹ kó lọ sí ṣòmí bọ̀ kò ní lè lọ wọn láwọn náírà bọ̀ ojoojúmọ́ náà nà án kò sẹ́ni tó máa pè mí àwọn tó máa ń pè mí gan mi nímọ̀ wọn kàn ní ọmọ mi o gbígbé Mohbad o èmi gan mi ò ní sinmi o títí tí promise fi kú ìbẹ̀rù ìfòyà ni mo wà kó tó kú yìí ten days ni mo lò nínú ilé ẹ̀ àfìgbà tí ìjọ sátidé ni mo kúrò nílé ẹ̀ àfìgbà tí máa gbọ́ òkú ọmọ mi ní ọjọ́ monday mo sì pè ìyàwó ẹ̀ ní monday àjọ sọ̀rọ̀ kò ju kan lọ wọ́n pè mí pé mi gan mo tún pè wọ́n pè mí pé mọ́mì ẹ̀wọ̀n ò ní o òun ò ní ṣòkú o mo ní kí mo wà yìí ṣó yẹ kí tún máa wà nínú ilé ọmọ mi mi lè wọ bẹ́ẹ̀ wọ́n ṣàbẹ̀ mí pé kí n wá jó kí n wá ni ẹ gbà mí ẹ̀yin ọmọ nàìjíríà gbà mí ẹ̀yà bí a mọ́ ìyá bí ọmọ ìgbà ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ irọ́ ni wọ́n ló ya wèrè ẹ̀mọ kan tó ń pò ní ya wèrè ní promise ya wèrè ó ṣèyàwó mo ṣèyàwó fún ó bímọ ìyẹn ìyàn ẹ̀bẹ̀rù ọlọ́run bòròkó ọ̀run ọmọ mi ò yáwèrè o tọmọ á sọ pé ọmọ mi yáwèrè ẹ̀jẹ̀ àwọn tó sọ pé yáwèrè ẹ bá mi pè wọ́n síìtù wo ni wọ́n lọ tó sọ pé yáwèrè ọsibítù wo wọ́n ṣàna ọsibítù tí wọ́n lọ gbọ́ ọsibítù tó ń lò tó fi ní yáwèrè rìsọ́ọ̀tì wèrè dà ẹjọ́ ẹ gbà mí o ọmọ nàìjíríà abiyamọ ọ̀run àtàbíamọ ayé ẹ gbà mí mi ò kú o mi ò kú o ṣùgbọ́n mi mọ nǹkan tí mo fẹ́ ṣe mi ì mọ nǹkan tí mo fẹ́ ṣe o ó fọmọ sílẹ̀ o ó fìyàwó sílẹ̀ àdúrà wa ń bẹ ẹ̀gbọ́n ẹ̀ wa ń bẹ èmi náà wa ń bẹ mi ò kú ẹ gbà mi ì ríyàwó mi ì rí ọmọ ẹ ṣàánú mi ẹ wá bí a mọ bí a bí a mọ ṣe ń ṣe ẹ gbà mí ẹ ṣàánú mi àṣàyè náírà ni mo ti mọ̀ pé promise ti ní wàhálà ọmọ mi ò ọmọ mi gbádùn ara ẹ̀ ní parọ́ fún yín o ó ti kú báyìí kò sẹ́ni tó rèmi àti yín ṣùgbọ́n lẹ́yìn wo gbogbo wa tó dá èmi àti yín ibi tí promise ń lọ mò ń lọ síbẹ̀ o gbogbo wa pátápátá là ń lọ síbẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rù o gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ ọlọ́run kẹjẹ bẹ̀rù òkú ẹ ọdún bá promise lè yọ sí wa ní kókó yọ sí wa kó wá ṣàlàyé ọ̀rọ̀ yìí ọmọ mi ò ya wèrè gbogbo ọ̀rọ̀ tó ń sọ látijọ́ ọjọ́ yìí ó tún wá sọ pé ọmọ mi ya wèrè ó ní mental problem ẹ gbà ayé náírà mi mẹ́ni jẹ́ náírà ìgbà tí mo rí promise ni mo ṣẹ̀ṣẹ̀ mẹ́ni jẹ́ náírà ẹ gbà mí iná ọmọ jó mi o wọ́n ti kọ́ mi lẹ́yìn ọkọ́ ẹ̀yin ọmọ ológo ẹ gbà mí ẹ̀yin ìyá tẹ́ dán ọmọ ológo ẹ gbà mí ẹ̀wọ̀n kan tó fọ ọmọ ológo mi ṣe orí ò fọ́ o ẹ̀dọ̀ òtún o orí ò fọ́ ẹ̀dọ̀ òtún kò sí nǹkan kan tó ṣe tó fi lọ sí ṣò ìkòròdú náà dẹ̀ ló fi lọ ṣe ṣò ẹ gbà mí mi ò ní agbára àwọn olùfẹ́ gbèjà mi